wani kɛ amiri omini yɔn ka anyi sɔn yɔn ka nire yɛn kaa wɔ ne yɔn alehi min allahi ma yastahi kuhu miss kɔlɔ nyɔ tɔn tɔ ihi wɛrɛ kɔla a kɔsala a yi mɛri tina ma ɔniri ɔniri kaa hun tɔ ɔba n'a yi dɔn na ɔsɛ tina sɔ a kan alehi min allahi ma yastahi kuhu o kumuli na wɔdɔ kii ba nisɔn n'o tu sa. I want àwọn ìjẹ́ ní ó deserve òmùdí ọ̀sẹ̀ yọ wọ́n rí ọdún yà àbí ló deserve ni ọ aléhi mi lọ́láhi má yẹ sàhìkù àdúrà ní yìnyín rẹ̀ dúró aléhi mi lọ́láhi má yẹ sàhìkù mọ́nìkà yọ yo nìkan òmùdí ọ̀sẹ̀ ní ó deserve sẹ́ni wọn nìkan yọ lọ́kà gbókò ayé ọ̀rọ̀ àmàkùbí ọba yà sàlámù wẹ́ẹ́ sọ kúránì mọ̀lá lówó yàrá kárẹ̀ lówó yẹ because ẹ̀ wọ́n bá tábàdà wẹ́ẹ́ zìzì ebi ah, sọ osi jọ bita o aa sẹni mo ni kaya miiru ni ominin oliva dọka kó kọ ọmọ akọwé báyìí akọwé báyìí ọnyà rà ọrà o akọwé sọmẹ rijọ nìka akọwé kọ ọsẹ mọ ẹwọn ní ìbá wọn yà wọlé yẹ sọrí hìn àmì ọrẹ sọ mu gọwọnọ òkú òmòrì yìí tó kàá wọ dùnmẹ anyọ anyọ anyo komori orogo komori do halala ni ene do manika se manisha aka onyi onyi iman sodi iman mutlaq mutlaq so ya madua ya ngai ya madua anyai ya madua Dani, kaza adu eh, onye ahụ da ba babu da onye den danya na ke yani chema na nabo se orije yi ka oize je ni odu tiraho mu na wa asani asumu ne o sere wa o e ko eh, sere da ni lafia ke na o a re mi lafia mu na wo sere wa asani se meka de jine de be e ha ho ni iman oni dotina asebe ni wa bìnrin náà dọ̀rọ̀ ni. ọmọdé sọ náà ọ̀tá àlà dáa kárí nìka ìsọ̀bìrọ̀ sọlá iná lọ́hà máa sọ̀bìrì àṣírí ẹ̀ka aka ọwọ́ náà ìka o tó lòmù yìí ẹni bí nísú ẹni bí náà yàrá àmọ́ yẹ́yẹ́ lómùrí kan bá a dá máa yẹrẹ ń sọ iná wọ̀nyí inú wọ̀nyí.

yagwawo nyogara woto yagwawo kozikoko dane kura reti na ngwahi di ne hidaya to hon di ana papa papa papa dim di ne oh, dawe dali moto ran ya nyan dani braka desert na ngwahi na ba bo aye kuro na ba ina wallahi ahe tetwa ne kuro no one hour bank decide ne kuro decide because ɛyà bá tɔ allah inshallah yà hɛ k'ayé ní ɛ tɛ do ni yà ama yi ɛkura da yi ɛkura nya yi ɛwɔ asopɔ de si mɛ ne nyi imani yɛ esi yi ni hɔn nyara da yi ni ram yɛ esi yi ni da yi kija yɛ ani wɛrɛ ahụ charity begins na ato akago

nobody in the tawhid why did you ono ka man ti wanye then you mind and forgive ah pela jana na jen and then you forgiveness and then you bana mere huru aru aru this opportunity eh ya de na wo o je be ko na na ah na manyama ni hali alne time we baba ana kenya kwa ni Nigeria ah nyise yani baba boro yani what say do you really oh that kele kaya mwazi ile ya ya ivalu ai ya ethics ai ya ile our own ya ile colleague ai ya ile ma prosper in a head dike ye so it's only man sacrifice is no na we krono e krono ni man sire ani man sacrifice is enen dike okay ala ai e kene barise e kene e, e kura yo jiare

ihe oh, na ebe na-anete ọ ihe na anaghị ka ọkọ amado na wuzan ẹwọn na dọtọ anuwa mẹ abẹ awọ lakum dinukum anabi ihe yìnyẹn náà ẹka ndan be di bẹ yìnyẹn wúwa abe eku abẹ awọ ikú ajínigbé dùn yín náà èyí dá o abẹ́rẹ́ àjọ náà ikú abẹ dẹ́lẹ̀ yín bí àwọn náà kan ikú náà sẹ́hàpù náà wọ́n náà ikú abẹ kan sẹ́dí àkújùmọ̀ ẹlẹ́nìí. eh an nye e e e kise di akuju mai den oh no yola dara kise di akuju nye den oh no na ya nyera to ife ko muri eh de agora ina kurana ikamila kumtinu kumweledi wa kule kudo

abdulmumi na ọ̀nà ẹni sọmi ọdọni ẹzọ ayé ariama ni ní store ndé ètè ndé ètè nyere bi ní checking point dani brian dana tẹ ẹmu dana shooter ẹbẹ shooter dana kye mu anan ní polisi kúrú zọn káì polisi ẹ̀dá wa atẹ́kẹ́ ní ibi omori yìí omori ọ̀dọ́sílẹ̀ ni omori ọ̀dùwà àdùchí ń bọ̀ ọ́ ọ́ ayé ráhùn ahọ́ ẹ̀ ní káì polisi ẹ̀ ní nyàgbá kò dɛwɔ pa nɔnɔ rɛ dabulu mi dɔɔ yina dosi ma fiyɛ wo bɛ domori bɛ a bɛ yɛ nyɔ sisan agoa wo wa ale bila wana ayi kisɛ ma na ma se ma na se mori nyɛ ne sa ye ele jɛ ne nyɔ mu sɛ do si nu dɛ yɛn akonya wa sa ɔnɔ ɔnɔ yɛn lohu ni ka ye ɛn omori nya wa sa anu kɔ yi sa hapo ni nigeria na je ịza na not akwa ya economic wise political wise is ịza ekwa ya taa is ekora ekora onyaine anya ni bira na anya na jekọ n'esi gọvanọ gbaa ka ihe daa bọọda ka beehi n'ihe na baa beehi n'ihe ndị ọ mebi ihe ehi na wallahi lazim saraki mates and ihe n'ete bira but they are, they are, they are, they are supposed to be buried under the rubbles of history and Neko exist. They are living as dead, living corpse. Same and then never they come with here. Nobody now our hair. I have church, I read it. Do that, boss, I mean, no. Okay, I'm going to make any no. I read waiting now. A person of alarm. Yeah, see me was still under Mori. I'm better not in Manasila than forever yɛ ka kɔ duma tura o mu na kɛmɛ bɛ yɛrɛ wa bɔrɔ ɲa na jani dun yɛ a jɛn de ɛ ɲɔ ne yɛ bi tuma ɛ yɛrɛ lɔ ja fɔ a ma ni ma la si la yɛ a dɔ kɛ o yɛ dama yɛ n'o mu yɛ dama yɛ de o n'a sɛmɛ la wa a n'a fɔ a wari sɔ yɛ la a ba n'o yɛ dama de a ma inshallah taala a bɛ yɛ se jɔ e de yɛrɛ wa bɔrɔ de a ta se tɔ sɛbɛn aba ise Muhammadu Ibrahim ko tẹ̀ríkà ọ̀bìn yẹ́ tẹ̀ríkà alùsùn náà yìí àmọ́ despite tẹ̀ríkà ọ̀bìn mẹ́tàn èrè rẹ̀ mi ṣe dé èrè mi mẹ́tàn èyí ọ̀sọ̀ àbá ẹ̀rẹ́ ká yín àtọ̀ abẹ́ àbọ̀ good àbá mi bá yín àtọ̀ iná kan níbẹ̀ ẹni ìbúná wọ̀ ẹ̀yìnrán níbẹ̀ ẹjẹ́ ìbẹ́ níbẹ̀ ìbúná jẹ́ láṣẹ kàtó ọlọ́run ìdádúró ọ̀pọ̀ ọ̀rọ̀ reality ọ̀bìn ẹ̀wọ̀n Islam dín of reality ọmọdé subahana wa ta'ala ní ogun àjẹ ha ní òhwa yà àjẹ ha òhwa yà sẹ́yìn mà àjẹ ha bí wọn àtú kẹnẹ dábìlẹ̀ dín sọ́ọ̀bì àná ọ̀ èyí ma dáhùn wọn ká ẹ̀kọ́ láyé àpẹẹrẹ bí wọn àyẹ déyìn náà ní ọ̀ṣọ́ ẹ̀ tẹ̀tẹ̀ wọn náà ò jẹ́ èrè náà ọ̀ máa ń bá ẹ̀ ẹ̀rí ọ̀rẹ́ jìsà lọ iná jìsà lọ ẹ̀rí ọ̀rẹ́ jìsà lọ ẹ̀rí ọ̀mùsálàmùsẹ̀jì uhoira na ba hoira na ino hono na oche kwa dira ya tun umu jafa na kata tu e kaduna russia hesitate ayo nete abenen wesu muri hoza maure da kenan wesu omori don yini ebi adọsi yina polu du sẹ ti de atom umu bara ɛwɔ nɔrɔ jɔn na sɛ ti dɔsu muna wɔ ɔsɛ nyini ebian tumu jafa tumu bara muna wɔ nyini bian ne ɛwɔ na rɔ ɛka oyɛ ne ne nyɛ ɔyiri ɛri ha gɔn di ha tun umu mariam zainab dɔw nare kaka bawo jimi ahɛ nɔ kuma na ɔkɔ lera hɔn aa ɔmori yi wa daba nkɛnɛ dɛma ne su kurɛn kurɛn kurɛn anabaa yɛ ɛlɔ na ɛka ine ɔyɛ do su sɛ ne bi kɔ ɔbɛ ne shahid na ɔlɛ tanki gbɛlɛ tɔ ya aminiɔ bɔ atukɛ ɛbɛ wɔ ɔlɛ yɔ ne ne de yɛ sɔ de ɛbɛ ti ahɛrɛ ɔmɔ sɔ na ara kɔ la prɔfɔ kɔ la mala aduaba aminiɔ insha Allah ni su wi le omori yi ọbẹ dona alaji ọna kọ na mi ka mi nira ṣe titẹ nọ àyíká ẹwọn náà ṣá ọwọ sí yìnyín yá ni dẹ́n ẹwọn ahọ ẹ̀dá. adaka yẹn kò habar sauda ayá hẹ nọ arúgbó náà kìsọ́ yìí ìjẹ́kù yọ̀ ọ́ta. dọkịta ahụ testa test ahụ enyizekwa ya sema ekụghị ọta akụkụ sisi awụ ya zụrụ seme ewuso na omuri kawara na ihe ọta ọnụ ọhịrị na na na ewekọ iche ya dibimba dọhịa agbanajakụta ana ja kuta na ile ne ba don bin ba ha ben any palan ayere agi program ma ja kuta on re abisa na ute ne me no di islam ye za ah he do sa ute ne emi no di du du miti no they organize the programs the programs and they say nyima na man is cool don't say don't don't he exercise go one don't he buy return

dana nyone dehuri ikole deba ngwe omuri nyone kaka bene in muto no wele ni popone ne ngu dure muto no metu enyo eh, na ya ne wa omuri okona me e wo no muri osiko bokene ozo muri onyo katene nawo dai ni muno dela eh iden dai ka akupotada eh ndo so na fuel pompe eh, no ni problem

ọjẹ́ máa kutu wọn na weekend lọ́kọ̀ òkè ìṣàlá wọn ni yóò dà nájà lẹ́yìn mi lè dẹ́ kaji àmà nà kájí ilé ojú ọba ni ní táìmù tó tàkà lọ́mọdé kàzízọ ẹ̀ àtúntò kẹsẹ̀ ẹ̀ títí wẹ́ẹ́rì ni wẹ́ẹ́rì ni ká ẹsẹ̀ níbìrẹ́ ni ihu sórí ra àbẹ́ àbọ̀ wúyẹ̀ láyẹ̀ ń wáyé sẹ́nà àhínsílẹ̀ rà ní ọ̀dọ̀ tọ́lá náà ṣe títẹ́ dẹ́ni aṣahadatu aláìlá àìlàlá ẹni sísílẹ̀ rà ní Allah. hadith ọ̀bẹ tó ń sọ̀lá sọ̀lá kẹ́yì amúnú mujahid dáàmà ní sí bọ́ǹbù dá sí dúre ó sì wá náà bomb. wọn kì sọ́ọ̀ apàrọ̀ ìmọ̀ ní chọ́ọ̀lá rẹ̀ yà pàkà án kí mìíràn wa ẹ̀ ń mọ̀ ní sísun ẹ̀ ń wàhálà náà ẹ̀ na dẹ́wẹ̀ sùn sùn náà na mẹ̀dẹ́ yàrá ẹ̀ ya salam dai ho ni sunne nya ni no sam da ko la me ni re sunno sana ro ka na me omori ho ya ni ama isa se zo ani ya na be intention na eh? ni then e ba kana na Where is motor not some sort? Stop another for them to put on our. Who saw who is sorry?

dɔw ma na kyerɛ kyerɛ ɔgye ne awɔ wɔ atɔ wɔ ma ne abi mɔso sɛn dɔ ɔba na abɛ ɔno wusiri ra no mala ɛyɛ ɔno wusiri ra no ɛto da ka broda sɛ ne adanya ɔwɔ akadɛ ke ɛne ma ne mɛ yɛ kusu yɛ ikawa abɛ ne su ne ne usuru re usuru re esu usu ne ehi ne yi yakomori awɔ ɛnɛ bɛ ne ndɛ hyɛ tete ɛne hɔrɔ gya rọjà owó nyọ kó jẹun dáhùn rọmọdán àbáyé sẹbi rọjà bẹbẹ àwọn inú sàrù láì haram ẹ rọjà yánà nyẹ he ẹni rọjà ẹni ra ayé fourteen thirty one one thousand four hundred and thirty one years after the two hijra one kazan madina إن ونرى يا مدركة اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ومرمى البركة تنزل ini roja bon shaban wa meka yetu ramadan ini bono eni shi yetu e gwete uni hene diri aro iza aro iza ene nyo iza ko no ho ene na do pin mutu dada mo jon then na me bo so hiki ono ho ben aro iza then na mo koro iza then aven inu ho iza desu sure so iza nawo uleyo an kibelewa tɔ ɔmɔdi kò sɔmɔlɔ ɔnulɛ b'a zɛ meere isinare adɔdɔdɔ ayi weere ni etɔnu wura daare na ɛrɛnyina yɔ na daare da basubira yɔ tɔn mɔmɛ daare tsenjɔ n'oyin do yi mɔtu ɛyɛ b'a wɔn n'o de do yi dɔɔni muri abaye zama isina ran ko muri kono ana ale tui dikisa rodina billahi rabba wa bil islami dina wa muhammad nabiyya wa rasula muri ka bondo so tu asino hine ya bena kenini suru sahi suru no na kire no mantua edan ra kaka ame kaka kaka bimba sọ dọ́kà ádámù ẹ̀yìn sákàkà iná líláhi wà iná ilẹ̀ ìrọ̀jì òun اللهم اجرني في مصيبتي واخلفني خيرا منها لو ما ندوا يا او مريين idan muri da ba nan to muri suyuta muri na wa suyuta musibo no muri kutu amana wa suyuta blazizi ni wa khulufni khairu minha dumuri sheni una wada da da so ya kaba le ɛdɛnyɛ ɛhoma yɛ agya a na anyɛ dɛnyɛ na ɛkama ɛkɔ yɛ bɔrɛ aza mi su abaza ma abɛ daa wɔ na daa wɔ is not game of numbers game of ɛnara deɛ ɔdaka wɔ na yi ama daa wɔ yɛ no roro especially ɔne kura yɛ no deɛ dudu mɛ ɔno yi na yi domori kɛnwe na ma su dɛn ne daa duri da da gori da gete da do da na do ka ho ijeri na siri e ka ayo nyarua nyarua kene ewe na siri hin and so that I waited up and that's in that I don't a to go on and can I then you see you know say that then oh I na siri know aba hapo ni lori mama sadi yenyo no nasiri hani gara ni ke dai ke unosu ana ara wo de da kan bridge de to ta tiro we so nyang mani gala e we no kene odo ko nasiri one ya ke yanyi allah maulana abawa yenye mudabo umuri hobe mudabo yenye mwesere umuri hobe mwesere ayi dinyiri dobe kodo illahi wal qadar daa hinen tomori nsan wɔn ti sanni akpa wɔbi dɔn ni hɛ yɛ ɛnna kìjɔ ɔmɔ dɛm anuma dua ka ɛyi wɔn mo ti dɔn mo ni wɔn ayɛ la mo ti tɛ ŋɔ ɛna sɔlɔwaatu mi rɔbi mo ɛn nɔɔbi sɔlaat sɔlaat aki sɔlaat. omori ɔmɛ na ɛni salat omori kɛ ọrụ kɛ ɛni ọrụ sallallahu alaihi wasallam ọrụ ọrụ ọrụ salat konya mi dɛn dɛn mi mɛ ọrụ ọrụ ọrụ salat konya yɛ ọrụ ọrụ ọrụ mɛ o ọrụ nɔn ko a ma ni kɛnɛ ko a salawat wa sɔ nɔmba domri go to the wa ulaika humul muhtadun al muhtadun hidayah hidayah na ikono si esi na ma ni ono si kunya na ko aba anyo cha ko izo ni e ho mi la oni apa ni sala iborun ba ihdina siratal mustaqim ulaika humul muhtadun mun ke na go to the non e na ni sign e na ni ticket o yo mo jana non mo na o me tin na o no Eh, abɔtɔ na mi ka dada yɛn ahyɛ ɛtutɛ ke e e e a ɛte ne dɛ ɔdɔ so de de yato yɛ kɔnyɔ pɛtɛ ɛwɔ no wɔ kuku a kuma ehyɛre a ɔbi kisɛ ɔyi agyina kɔtɔ sɛ ɛtutɛ tadɛn sotɔ hɔ a yɛahyɛ dɔ dɔ ɛnaf dɔ expire the important is what al ibro sɛ we knowledge sisi hɔ ne nfin ni tuwa sisi hɔ na sɛm na ɛma hyɛ hɔ no wɛrɛ tumaka wɛ su wɛ su wɛ su kɔ a wɔyɛ fa ɔdaka dɛ yi ayi kɔ a mɛmɔrɔ bi mmaa amadu ayɔ sɛ ɛnɛ agya akuta duma kaa wɔn ka luke bí n bá àlọ́ dẹ́ka ní ní pálọ̀ ìhẹ́ ọ̀nà dẹ́rẹ́ mọ̀ àkó wẹ̀ ó wà kárí òní anwar abdulaki hafiz abdullah ní sítẹ̀ panu yàrá wà ni ɛna Okay. yusu ɔka yi ɔgi bi examples ɔka yi nɛte riyadh nɛte saudi anyiri yɛ naa da yi in the seventh floor aaki ah, seventh floor aadari na ɔbɛta na ke ground floor ɛbɛ hɔ eh, ɔtɔrɔ ɛyi paapa yɔ ɔtɔrɔ si paapa first floor ɔtɔrɔ si paapa ɔtɔrɔ sɔ himba. tɔ the construct ɛnɛ eh, naa eh ɛna eh, naa mi construct n leyi bi ko nya dɔ wuli sɛ hɔn ni the seven floor dɔ hɛ dɔ nyɛ tɛ bim daa bɔ zɛlu ka sɔ ɛ ko bɛ tɛ dɔw na wana bɛtɛ dɔw ba nya wana kakao kini concrete seven floor dɔ la fɔlɔ ba nyɛ tɛ ɛn ɔs ɔs dɔw ba nya wana ijɔ ni yɛ tɛ bɔ dɔ ka kaa dɔw ma ni di yɛ nɔ fɔlɔ bɛ this has called for what for celebration only to celebrate the one atado nya gugu ene wan ka onu ho godo ne ra bo doka ya no ku yo his island da mari on the drinks they we go down celebrate ojo de kene ni moto ni moto show ko seme usu onyuman danyi zo ya su appointment on you angel and adot where bizawi bizɔsɔ ɛnbiri izɛ izɛ umɔsitu owó sɔhóra dɔw mori dinatsi bɛn dɔw ahɛdun dɛnɛ yi zɔ yɛdu tó Then is it dɛn cross dɔkuro sɔ dini tu zɔli izɛ kesu tó ndo su so wàá mani ɛsɛ ka alukaba yɛ ka ɛbi the amount of bɔnbɔn nu ha apɔ anɔ nu ha asirienu de abɛ awɔ n'awɔ la umɔsitu umɔsitu wa nan umostu la yɔkirɔ lɔhu nafsan iza ja ajaduha umana ostu anyɔmori umori ɔmana awome ostu wahanan anwar alawlaki rahimahullah aw hafizahullah dɔw se example sɛbɛn ki ina egypt iri yowu iri ehira ɔraw dɔw nda bɔdaru ka ɔzɔ suba hidɔ danyi onubɔ nɔrɔ nyana yɛlɛ onu bono anyo nyino riza naika osawo nyan dosawo onyiza doka eyara abikiso kusan dene nisu tuzu ya nayo odene tukonu bono ne ila kunisan kozo oh, itukusu eya go konyo kata na kusu so make several instances ka plane oh ba gain it in there plane nya nya wana kotel Saudi dasa kotel Ukraine they were head to head collision ina each one traveling with with uh, 80 miles per hour 80 miles per hour and we calculate 1.6 kilometer one mile 80 miles per hour even any collision with velocity of what Zoltan Welsovia wɔ dɔɔbi what one hundred and what 100 and what 160 miles per hour da wɔnyi wɔ wɔ collision adi so daniel nine and ɛn ɔn yɛ ko ɔn mi sube ba ba eyi gu ɛmɛ look at it so ɛnna yi eh? so many. so mene ro kaya kare su don cewa ma kumra wa ya dinye ya dotini albas badal maut ono important ne busu aba iba na travel e ho ne bi na ya traveling eh. we are traveler ani bi moto kan ni kun fi kun fi dunya aw e eh, aw abir sabi so ima travel and eh. we are just like an airport and anyi so ticket dan you three sleep and anyi wáyé district wa one. tọ̀ dàrẹ́ jọ̀ nyà bẹ́ẹ̀ wọ̀ You mìíràn ayé wọ́ ẹ̀hìn nà iná now, nyà dá jọ̀ nyà mi. wa tọ̀ wùlì pòrò yóò tún go. esu dàrẹ́ jọ̀ nyà then na jọ̀ now. In iná jà náwọ̀ nira mú náwọ̀ yà ké iná jà náwọ̀ yà jọ̀ nyà náwọ̀. that's the final destination. It sọ sẹ́yìn yà nà mi dɔn n'o y'o tugu y'o tugu a na dɔn ma wɛn yi sá a b'a wɔ okomori ɔdɔman dɔtɔ ka isana he wusu kame roka isanye ɛlɛnya ɔwɔ na se ehu na nile esu no ɔhe nile esu dama he nɔnɔ dama anaka ma ayɛ ɔmɛzama mi mɛ ɔka ase umar al-baghdadi o rahmatulah alayhi اللهم تقبل من الشهداء من الشهداء وتقبله من الشهداء أين مصر ولداني Islam في of but èjì wẹ̀ ráyìn náà múrí àká kí sọ́yìn ẹnà jẹ́tí ti sẹ́mi sẹ́mi ìkájọ jẹ́rì lókùn yìí máa lọ́la lókùn yìí máa lọ́la àgbésọ́rì ìjẹ́ náà lọ́gbé òní mi ìjọ náà mẹ́ra ẹ̀ nà dámẹ́rì kàkà ààrẹ mi ẹni lọ́ọ̀ náà àṣẹ́kọ̀ọ́ ọ̀dọ́ méjì ohun tó mọ̀ nítorí lọ́wọ́ àtọ́nà madina ìjọ mọ̀ nítorí àbẹ́ ìsọ́sì sọ́dà kiri ẹ̀yọ́dà àmì kiri ẹ̀yọ́dà duwẹ́rí ìmáàmù ويري إيمان إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان لعلكم فاجتنبوه لعلكم لعلكم تفلحون سمع إنما يريد الشيطان أن يوقي بينكم الأداوة والبغضاء ويسدكم في الخمر والميسر ويسدكم عن ذكر الله وعن الصلاة wahal antum muntahun saba sabi ni ka intahaina intahaina omorike iza na hechi onri iza rei oroi oyi kori wal azlam ati oyemi oyi masiri oyi oyemi oyemi sahya oyemi istihara ya da atoyi kubo mwezi wal maisir ati gambling ananki football anankengu world cup ananabulani gambling muri na ba kwan da ka rijisum ni dɔtɔ bi nu kɔri shaitan yahu nan kisa mɛ shaitan is ne sikɔnɔ se mɛ kisa ye ɔnɔ se ko al'adawa tuwal bagdɔ agoyi ka argentina e wi ni nigeria o ko muri argentina do e hate and si shaitan ni seun nɔn and never succeed dole ka bɔn na ɔtsi bɔl nɔ argentina ɔlɔ adzatɔ yóò yẹ kí jẹ́ argentina ànyẹ́ dɛ anatana kò kó wọnyí na do hate ɛ ni ɛ ma kò wí kẹ́ ɛ bi ana gosi ede ago kisa da ja toy kontra kontra no aro na du ebesu do azeze do ale usu usu na edizalia like a church na e ka nika anas ibn malik okay mana okay medina uma na keche yin ni pa ran ama wa ka mi woni ko bono ta is on america all men america the mighty american young men saa bɛ ŋana hyɛ titire ɛdɔ a ɔka gya no dɔ wɛ ɛdɔ ba ha ɛnyɛ si wɔrɔ a wɔn nan dɔ pɔ so dɔ pɔ mu na dɔ ahɛrɛ no kɔmori kisa ɛgye ɔrɔ a wɔde hara wɔn agye ama asa wɔde kae pa akɔ no saa ɛhyɛ kaa da lan kisa wallahi lan na turu kɔmɔrɔ abata yɛ kɔ ahɔ ne gyi ama ɛgyire yire yɛrɛ ɔkɔrɛ mmerɛ wɔn ne mi kisi mi tu ɛyina tawakafuna libanza jumuu. isa na yusu insha Allah ta lawa ba ben anya na arab ni ana ke ni tun tun ta the da ya hausa ka ihe be ko ihe be kiyama da ihe kiyama da annabi you alaihi wasallam كان رجل رجال من الأعراب يأتون النبي فيسألونه عن عن الساعة فكان ينظر إلى أصغرهم فيقول إن يعش هذا لا يدركه الهرم حتى تقوم عليكم ساعة eh man halango de ka onto muri ihe ona ka kiyama wetu onto muri kan ne ona bodo ibu ne dok oso no na rera o be korugbo do bo akes akesa abe aje kizo na kiyama Nze bo na kiyama to sobro kiyama to ko kiyama no nyai yo no sé yo no kiyama kiyama je yala ah no no no zihu adha wa amar نسأل الله العافية ɛɛ aba yɛ ɔpa finally aba yɛ ɔpa fa ya pesa na ika omori banasi kɛ ya pardon mɛ ɔnɔ bi hadi sɛ no ɔnyɛ n'ɔnya wɔn ni tuntum sallallahu alaihi daa bɛkɛ he daa bisa sabe umuri ya muwa godo yon umuri ya muwa godo abadan anabi sallallahu alaihi wasallam doka laqad sa'alti allaha li ajalin madruba wa ayamin ma'duda wa arzakin maqsuma anabi ka wara bisa na ka kasoi umana ka a fixed term is fixed wa ayamin ma'duda ati ekwe na ka wa count don dot wa hudi kun kunyan is counted warzakin maksuma àti sẹ́nà ahì arziki ọ́nìyàrí ọ́nì ehu ni ọ̀nà òmòrì ọ̀rọ̀ àpọ̀ṣọ̀ náà nà ọ̀lọ̀ láyà ànàdá nyẹ̀wò dáa wọ́fi sẹ́mà ìrèsíkè kóm wọ́n máa tu àdóhùn fọ ọ̀rọ̀ bí sẹ́mà ìwà àrùn ìnà hakùn ìnà hùlà hakùn máza mísìlẹ̀mà ànàkùn tàǹtìkùn. arziki òmòrì sọ gáà ní sàmà òmòrì dọ́hẹ̀kù àwọn ọ̀nà àwọn ọ̀bìnrin á ní kó máa kiri ẹnu àká ní wáyé ní abáàzìkì àmì wahyɛ nwa mmea yɛ wohyɛ nwa mmea yɛ kɛnɛ weekwe yi wokwe yi kɛnɛ da ne bi sallallahu alaihi wasallam da kan ka lan yu'ajjil Allah shay'a qabla ajali wa lan yu'akhir Allah shay'an ba'da ajali wa laqad كنت سألت الله أن ولو ولو كنت سألت الله أن يعيذك من عذاب النار ومن عذاب القبر لكان خيرا وأفضل ka waa na ka ka omori osere ihu ni sa osere ihu ni oyera ọnuri oyin kuta oyera ọyini ọnuri oyin oyin kuta kai ọkọna ya ni nyọ ìjà ogun ọnọrẹ nyi ni banyi. ọ̀n tó omori sallallahu alayhi wa sallam ọkà yìí máa rọ̀ ẹ̀yìn tó máa ń zọrọ̀ nǹkan afza min azabi nǹkan ma ra'aytu manzaran qat oka me ire da e me ire ta na kai imere it's so marvelous were were to no bo tijo la o me tijo la ha ono ire ta na ke tijo na wa huni we ni kuta o do problem na nyi abaya man ye eh imam hasan al-basri yama sele an zete o abaya o ni aro aro ni yakin do la holen حسن البصري وكاي ما رأيت يقينا لا شك فيه أشبه بشك لا يقين فيه من الموت وكما رأيت يقينا لا شك فيه أشبه بشك لا يقين فيه من الموت هكذا قال الإمام حسن البصري رحمه الله حسن البصري تابي يولي إني تابي يولي يولي ما يبقى أوكي بيه إيدي سمايك كده ما رأيت يقينا لا شك فيه إيه إيدي سمايك كده reality abọ́ ọ̀dọ́ ọ̀dọ́ kejì ẹ̀dọ́ ọ̀bìn bọ́lọ́ ka anyọ́ ọ̀nà dọ́kọ̀ n'obesu ọ̀gbọ́n mọ́rí ìhín ọ̀dọ́kọ̀ n'esu gáwùlé ọ̀dọ́kọ̀ n'esu ojú ẹ̀hẹ̀kọ̀ ẹ̀kọ̀ n'esu bishaki láàyè kéyìn náà fi hì àmọ́ náà ẹ̀ka yìí ọ̀nà bí iṣẹ́ náà ẹ̀ka ọ̀nyẹ́ wọ́n jẹ̀rẹ̀ ká náà ẹ̀ka yìí àbọ̀ ọ̀dọ́ nyàá ẹ̀ tẹ̀tọ̀ nù àná kékeré yìí sùn náà ẹ̀rẹ́ ẹ̀nu náà ó yẹ mu sáà kàn ọ̀kà márọ̀ ẹ̀ tu yẹ kéyìn náà láṣà kàfé ashbaha bishaki láàyè kéyìn náà fi hì nílmọ́t wẹ́rẹ́ àbọ̀ ọ̀dọ́ ọ̀dọ́kùn náà sùn sí ẹ̀sìn náà kọ́ náà àmọ́ ó kọ́ náà náà zàmẹ́ èbìrẹ́ náà zàmẹ́ preparation náà la ọ̀sùn ló kàn bẹ́ẹ̀ sùn ọ̀rẹ́ yìí wọn náà wọ́n èkìsọ́ náà lọ́dọ̀ tó wú ẹ̀ prepare for ẹ̀bọ́n náà nàm wọ́n náà nyọ́tún náà kúmọ̀ ẹ̀ nẹ́sẹ̀ sílẹ̀ náà wọ́n mi exam wọ́n náà mi jí wọ́n náà mi jí sí i ọ̀ wọ́n adaka mẹ́ wọ́n sì jí sí i wọ́n I can't so expect náà I so ẹ̀ máa kyerẹ́ wúyẹ́ serious sẹ́mẹ̀ wẹ́ẹ́ dọ̀ ẹ̀ wẹ́ẹ́ zẹ̀ trust am ọ̀ka usu a bọ́ọ̀lù ayé nìka yìí is exhausted. I'm also not a bother when when when I want to clear the call. ما رأيت يقينا لا شك فيه أشبه أشبه ماذا الشك أه. لا لا يقين فيه من الموت ọ̀dàtà máa isu ẹsẹ̀ ẹ̀ta oṣù ọmọ ilẹ̀ ẹ̀sẹ̀ máa ìlànà ẹsẹ̀ ẹ̀ta ọmọkọ̀rọ̀ mẹ́rin ìpáàpáà tajilu tauba tajilu tauba du du hura du he du hura tumba mun nawo o metini atawabun mm. eba taibin kene atawabun ene jin tutumba sana itumba eba astaghfirullah sana itumba kuma ina nan a botu bi na ina ya je wa tu na ro ho len a bi ukono no ambe na wotu bi du amazen ba ha e abo ya salam wa alamu anna allah yahulu bayna al-mar'i wal qalbi omori ka ọnụ bịa na aka n'ụzọ na ya nọ wallahi ukwu esikwe tumba oyi tumba omori na wa baya ide ụgwọ ịlọ na ịna na na wọ conscientization ọnụ efi omori na wọ tumba na wọ tumba ya so hụ na ekwe ha jen ihe tumba dị ọsịa ete omori omori na wọ ya sị konya anaghị kụwa bịa sị dị pịa mɛ ize marzi ki tumba yi agwọ wa wa tama isu tẹsán ọhụrụ amịka ọzọ mẹ ọ do wɔdɔ na ɛka ɔmo de osi ɛsɛ na ɛka mɛ n'egyegye ne ɛhɔ no ɛnyi hɔ ɔre no wɔn ɛsɛ mɛ wɔn wa mɛ n'egyegye no do wɔ n'esu ɛbɛ awɔ ɛbɛ awɔ osu kɔ n'ahɔrɔ mɛ n'egyegye akɛ n'egyegye da ako sɛ ɛna contest na kɔ abi ɔlɔ contest ɛn ɛbɔ win ɔba ɔba yɛ zɔ ɛbɔ mɛ do wɔn ɛnɛ ɛnɛ ɛnɛ gyegye wɔn necessarily ɔyɛ mɛ. Uy, pues dame. Viene de ahí. Dome, ¿qué soy? Oguahuta. Dice nada, yo coro eso. Dice nada, yo coro eso. Onu wa hei. Hei ha wo ngani. Asura da ka kwete wo na jin. Ramadan ne le bitani. Duwa madwan kallahuma ندعو نعم سنك اللهم ماذا بارك لنا في رجب وشعبان أه. وبلغنا رمضان روح آمين أما بلغنا رمضان أن يستعداد وي وي راكو قران وي كوسا راكو قران دي رمضان ويتو ويتو مد رمضان ويتو مولي داي كاو رمضان وي ورو كو كو رمضان نو سيرتيفيكيت ناس هون رمضان ناوي تقوى وانيو mi are nini preparation not the one ase yi ni ere ani ase de ka hasan bɔsu ere ani kan ere ani kan a ah, nɔnɔ ɔzai ago kisɛ mɛ wɛrɛ abani hajj ɔwɔ na abaka no prepare yi wɔsɛ da prepare for ama na wo yi mɛ esu. أمان رورين إن في الصومال وفي الأفغان وفي الشيشان وفي فلسطين اللهم انصر إخواننا في فلسطين اللهم انصر إخواننا في فلسطين على اليهود الغاصبين اللهم انزل المسجد الأقصى من اليهود اللهم انزل المسجد الأقصى من اليهود اللهم انزل المسجد الأقصى من اليهود يا رب العالمين اللهم إنا نسألك بهذه وقت المباركة إن هذا البلاد لك بلاد الأبيرة لك اللهم اجعلنا ممن يرثها اللهم اجعلنا ممن يرثها نرث نرثها بالتوحيد نرثها بالعقيدة الصحيحة نرثها بسنة رسول الله صلى الله عليه وسلم نرثها بكتابك يا قوي يا عزيز يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا يا سميع الدعاء اللهم كل من توفيته منا من عبد العزيز ومن امين ومن ام مريم ومن ام براء ومن ام جعفر ومن عبد العزيز ومن الياس هؤلاء جبال من جبال التوحيد امين والله يقولون اقول نعم ايوان ya ebi nye nwuri man da ma ake kuro no nye nwuri man simi ebi we ebi apodo akwa hene aba ai baza yesu ya kaza ya zo to muri ya kawan ya nyaza ya nyara ko sunna aba na ka e rewa start sunna de ya akwa him that's a hate time that's a free are eze enwuri men yesu na ukane bilejo ore wallahi atabi tawhid yesu ne kuro na won

ɔra azɔ ɛkɔrɔ nɔ de eyi suda ase ho yɛlɛ ewe ɛkɔrɔ nɔ ɛzɛ kumakuma ɛfɛ aro yɛlɛ ewe azɔ wuli le kyɛ dɛm alahuma kulu man tawafaytahu min haula'i إخواننا وأخواتنا تقبله من الشهداء اللهم تقبله من الشهداء اللهم تقبله من الشهداء يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم هذا الجهد وعليك الكلام وهذا الدعاء وعليك الاستجابة اللهم استجب لنا دعاءنا برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم اجعل اجتماعنا هذا اجتماعا مقبولا واجعل تفرقنا من بعده تفرقا طيبا مباركا مرسولا اللهم يا ربنا لا تجعل منا ولا مانع شقيا ولا محروم يا ذا الجلال والإكرام اللهم لا تجعل منا ولا منا ولا معنى شقيئا ولا محروما يا سميع الدعاء يا ذا الجلال والإكرام يا رب العالمين وارض اللهم عن الخلفاء الأربعة أبي بكر الصديق وعمر الفاروق وعثمان ذو النورين وعلي بن حسنين وعن الصحابة أجمعين وعن التابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وارض عنا نحن معهم بمنك وكرمك وإحسانك ورحمتك وجودك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فقوم إلى صلاتك الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا تختلفوا فتختلف قلوبكم استوى الله أكبر الله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 الذين قالوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا سيئة ادفع بالتي هي أحسن إذا الذي بينك وبينه عداوة عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حق عظيم وإما ينزغنك من الشيطان نصر فاستعذ بالله إنه هو السميع العليم الله أكبر سمع الله لمن حمده الله أكبر Oh.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 ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله